بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة وسلاما على أشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبع هداهم إلى يوم الدين أما بعد نسأله سبحانه وتعالى بأسمائه الحسنى وصفاته العلى أن يتقبل منا هذه الصلاة وأن يجعل صيامنا من في ميزان حسناتنا وكل طاعاتنا لله وتقرباتنا له في هذه الأيام المباركة في شهر رمضان نسأل سبحانه وتعالى أن يثقل بنا أن يثقل بها ميزان حسناتنا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رقم أنف رجل فكرت عنده فلم يصل عليه ورغم أنف رجل دخل عليه رمضان ثم استلق قبل إنصار له ورغم أنف رجل أدرك عنده أبويه أو أدرك عنده أبواه الكبر فلم يدخلاه الجنة رواه الترمذي وصححه الألباني أي بكم الله سبحانه وتعالى أترى كلمة ولا إن شاء الله محمد صلى الله عليه وآله وسلم قبل سيعيوك إن رأنا محمد صلى الله عليه وآله وسلم إيجينا ولكي فتاكينو جتاوي إيه؟ تلمو ọlátọ́lọ́ ń gbé fún ọmọdán láàrin àwọn oṣù ọba ní o máa jẹ́ bí sí ń ọba àwọn tí ìwé ìfẹ́ ọlọ́run tí náà ń jẹ́ ọba ọjọ́ tààlù lókè bẹ́ẹ̀ náà ni ṣọ̀rọ̀mọ̀dọ́nù jẹ́ ọba àwọn oṣù tí ó yẹ kí awẹ́wà tí ò ní tọ́ torí rẹ̀ sì fapo tó máa ti ń ṣe kó wá lálà sí àwọn ọjọ́ tí ń bẹ́nu òṣèré láì má ní kó ọlọ́run ọba nípa tó máa ń ṣáhùl hasad the affecting month rẹ̀ sì pọ̀ oṣù yìí nìkan yìí ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam bí Imam Tirmidhi ṣe gbé jáde látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu nínú tíra àwọn as-Sunan tí jẹ́ lárúbáwá? Tán bá ní rọ́jùn àwọn fọ́rọ́jùn lẹ́yìn lédè Yorùbá tí ó yé wa oníká ní alábòkù ma ní o a ọpọlọ ẹ máa ń lò bálẹ̀ ní ká tú ní lédè ìgbàwọ́ ṣe gagagá ká tó gbé wá sínú ìtumọ̀ rẹ̀ rọ́kìmà káfíwó bólẹ̀ tàbí rọ́kìmà áwọ̀ rọ́jú ní wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ẹnìkan bólẹ̀ tààzírò yìí ó ń ṣe ọlọ́run sọ̀mọ̀mọ́ ọ̀pọ̀ àyọ̀sẹ́lá máa ń sábà lò láti fi ṣàlàyé pathetic situation temporary threat wà ìkòní á ọmọ àdárò rẹ o á àsọpọlọ ìdánilẹ́lábáyé rẹ káà á ah. tóbi rẹ̀ a lọ́mọ bíbá rẹ̀ ọ̀rọ̀ àwọn gbóló yẹn kíyàn lè ẹ̀kspẹ́sì àánú èèyàn lórí orí tó fò lórí ìjàmbá tó ṣe látara maka ní nǹkan tó bọ́mọ lọ́wọ́ ha ẹni ذكرت عنده فلم صل علي وان داق يا نبي بكير وسيدي صلاة هو من حديثين سلام الصلاة والسلام ولي أبقى الناس أن تجاه جليل من ذكرت عنده فلم صل عليه لأن تمن تعقم من توا تولي الشيخ صلى الله عليه وآله وسلم إنتو في الله سبحانه وتعالى كفر على إن دور صلى الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وإن شاء الله عليه الصلاة والسلام قل من صلى علي مرة واحدة صلى الله عليه بها عشرة توبى إليه اللهم صل على محمد وسلم نوع له في بمجرم ó sì ní ẹ̀kọ́ wọ́n bá dákò iṣẹ́ ọlọ́run tàbí lórí ìrún àìdá ọ̀làrùn fánàbí ní ṣe jákè ní ṣe jákè kí ló fà á torí kí wọ́n mọ́ dàrú Al-Imam An-Nawawi alayhi rahmatullah wọ́n ní tó jẹ́ ẹ̀gùn àwọn jùlọ tó lè dùn mọ́ àwọn nínú jù níbi ọ̀rọ̀ tí wọ́n dákò àìmẹ́lì lórí ìrún tàbí lọ́wọ́ tí ẹ̀ máa mọ̀ tó ń ka kéwú wọ́n ka kéwú dé ìyẹ̀kàṣẹ́dá pàdánù ọ̀rán òun kí ẹ̀ máa ṣe nígbà tí ẹ̀ máa ń bẹ lórí ìlú nígbà náà ń bá sábà kí ẹ̀ wá sàn padà ní ọlọ́run sọ́dọ̀ ọlọ́run kí ló dé wọ́n ka àyà kúrò níbi tó lọ́wọ́ ti dá pa náà ká àṣìlẹ̀ lórí ìlú. Tí ìmọ̀ wá ń ṣe lórí ìrún náà يؤديها إلى الله يؤديها بشكلات من جديد ومن فعلوه ìbẹ̀ láti fi gbọ́yé pé kìí sí lára ẹ̀kọ́ wíyàn gbọ́ ìdá náà yìí kí ma wá ń fi ìdàṣà lálùfánà kó ma fi àwẹ́wà sí eré sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ẹ̀yọ̀gbọ́ ànábì ẹ̀kẹ́lẹ́ kan àṣàṣàlá wọ́n fẹ́ jàbí bàtí àbùkà ń ṣẹ́fẹ́ àti ká máa fi àṣàlátù ká máa fi dáhùn yàn lákẹ́ ní ọjọ́ máa ti ń pariwo bádà ni máa ti nípa ọkọ̀ nìkan náà wáta jẹ́ mùsùlùmí ilẹ̀ wá fẹ́ mọ̀ wá lùkọ́ àwọn èèyàn ò fẹ́ wà kọjá ní àwọn òkè lálẹ́ ìlò láti dá wọn bákẹ́ ò ọ̀dà sọ́lú ìlú wo ló jẹ́ rẹ̀ sọ́lú àníkọ̀lú à sọ́lú ìlú ọ̀dà àtàlátìkò ń jẹ́ ọlọ́run sọmọ Yorùbá rẹ̀ sọ́lọ́lárẹ̀ ọ̀sálà ọdún mẹ́jọ wọn lọ náà àìṣèrú ẹ̀ kódà kan ló gbólóhùn assalamu alaikum assalamu alaikum amọ̀ tí ní kẹwàá pẹ̀kọ́ṣàn wọn ó fúyẹ́ ó pàpà gbójú nínú ẹ̀sìn ká máa fi àsọ̀lá àti máa dáhùn ìlàkẹ̀lọ́ ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل إنفاض له أنا بسنية لكي nínú àwọn tí agbọ̀dọ̀ máa káàánú wípé orí lábọ́mọ lọ́wọ́ ẹni àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n ń dákọ̀ ní àmúlilé ti rẹ̀ tí ó tọrọ ìkẹ́ àti ọ̀dà sí ní ẹni kéjì lẹ́nu sọ pé Ramadan wọlé bá ti wọlé bá kó wá wáyé Ramadan oṣù yọ ẹsẹ̀ yọ ẹsẹ̀ oṣù pẹ̀sẹ̀rẹ́ ó wọlé àjọ ń bẹ inú oṣù yìí tó sì fi wá lọ́mọ lọ́wọ́ oṣù yìí fi lọ ọ̀bùlẹ̀ ìlú kọ̀ọ̀rọ̀ náà sáájú mú láti ìjọ wọn tí wọ́n rọ̀ṣù tàbí ń bẹ inú oṣù alápọ̀nlé oṣù kò lọ kó tẹ̀ oṣù tó lọ́run kọ́ lọ́wọ́ foríjì ọ̀ á torí pé ó fi yí fún ara rẹ̀ ó kọ rẹ̀ gan rò àwọn múgbò rọ́mọmọ ìjẹ́ òmìnàgbò ó ní kí nǹkan parẹ́ ṣe rí ràkúnmí o àbí ewúrẹ́ àbágbò gbogbo àwọn nǹkan nǹkan ọ̀sìn ẹlẹ́sẹ̀ mẹ́rin yẹn ẹ̀sùn ló máa fẹ́ jòkó wọ́n fi ọwọ́ méjèèjì iwájú wọ́n fi gbá ojú ẹsẹ̀ méjì wọ́n kọwọ́ sí wọ́n fi gbá dànù kódà ẹsẹ̀ méjèèjì tẹ̀yìn náà wọ́n tó fi ha ilẹ̀ sẹ́gbọ́n ti ń gbá ojú ẹsẹ̀ yẹn nù yẹn lápẹ̀ ní ọrọ̀ mú tàbí oṣù yìí bí bá ti ń bẹ nínú rẹ̀ tẹ́sí ń tọrọ àforíjì ọlọ́run mọ̀ ń wà lùbáríkà oṣù yìí tó máa pa ẹsẹ̀ yẹn rẹ̀ túmọ̀ kan nìyẹn ó tún ní pátákó pátákó ẹsẹ̀ ọmọ ẹgbẹ́ tí ò tí ìgbóra ọdún ní pátákó ẹsẹ̀ tí ó sọ pàlàpàlà lọ́fẹ́ ènìyàn tó má ti fi ń rìn ní oòrùn bí oòrùn ilẹ̀ lárúbáwá ṣe háàsì tó ó máa ń àfẹ́ tí wọ́n níbi tó pátákó ẹsẹ̀ yóò máa yọ tẹ bá sì ti rí àwọn màálù tí kí ni bá fẹ́ kí ẹ rí bíi pátákó ẹ̀jẹ̀ wọn tí wọ́n yẹn yíwà lè sọ mọ̀rọ̀ síwájú bó ṣe fi ń gbígbóná ẹsẹ̀ ló yọ sálẹ̀ pátákó yìí rẹ̀ tó òun yọ yẹn wọ́n máa pè ní àfọ́mùtò kò yé wa báyìí nígbà tí ó ti kẹ́tẹ̀ ó ní kí wọ́n tó wọ́n àforíjì tó lọ. ó sì nìrí lọ onílànká ìròyìn ó rí bẹ́ẹ̀ fílípì náà ń pèrè ọlọ́run lọ́sọ̀ yìí làwọn àjọ fóṣù yìí kì í ṣe oṣù oorun kì í ṣoṣù olóró ju oṣù ṣẹ́nu pàtàkì jùlọ tó lọ́ba tó wá fẹ́ràn ẹ̀dá ó gbàgbọ́ yìí kò tí bá wọn gbà tó ń bá sí lọ́wọ́ ọ̀sẹ̀ sínú oṣù yìí ọlọ́run bá pè sọ́dọ̀ pé ọ̀la ìnáwó ọ̀dọ́rùn ló kú sí àbúgbọ́ àjùwà torí pé ẹ̀fẹ́ tí ń kù lọ́rùn rẹ̀ ọ̀rẹ́ jì ọlọ́run wá pátá ní ìtú ìṣẹ́fẹ́ lọ́rùn rẹ̀ kò kanlẹ̀ tí ó dẹ́yìn rọmọdọ́n tí ó tún padà sí ìdí ẹsẹ̀ ó dẹ̀ sẹ́ pọ́pọ̀lọpọ̀ mùsùlùmí láyò lè níta wà yìí nígbà tí bẹ́ẹ̀ ọlọ́run ti wọ́n gbogbo ráàdì kò yìí náà ní ìsinmi tí wọ́n ká sámú sámáyìí lónìí ní ọ̀kan jíjẹ́ ó lọ ń gbé lọ́gbọ́ orí ọ̀tá ọ̀tá rẹ̀ ò orí rẹ̀ ìlú sáyà sì ń ọ̀nà síbẹ̀síbẹ̀ ló gbé lọ́gbọ́ orí ọ̀tá ká ní ìṣera ẹni èyí tí ó sì ṣe wọ́n ti advance kílẹ̀ tó ń pè é kọ̀nà ìgbìlọ́pẹ̀ kọ̀nà kọ̀nà tàà mú sódà wọn mú tọmọ́ta ilé àti ilé àdúgbò àti yẹ́ tọrọ kò ló rìn ṣe kò lórí kò ló jẹ́ ìgbìlọ́pẹ̀ ah lọ́wọ́lẹ́ ẹ̀dà náà bí i a ah. wọ́n láti àwọn òní gbé oṣù mẹ́ta ohun ọlọ́ọ̀kọ́ ìfà ma sáré kàkiri àti ma pariwo omi omi omi wọ́n ti ọ̀nà ìyàlọ́gùn ó ti mú mú kún wọn láti gbẹ́ẹ̀ bó bá bẹ̀rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ bá balẹ̀ àhá ó lè gbà rẹ̀ sọ́dá ẹnìkan sọ kan lébi fún wọn bá wọn láyà ní nígbàbá dábú padà láyé padà láyé pàá ẹ̀dá ṣe bí kò lálẹ̀ yóò mú tí wọn mọ́ báyà láyà ló padà láyé irú bọ́tú wọ́ta là ń mú tí wà ní pé yóò wà dábú tí wà ní ọgbọ́n tán wọ́n máa gbà padà láyé padà ẹ̀rẹ́ ẹ̀sìn ọ̀gbẹ́ lánàá pé èèyàn lọ sọ́hun ní kòlóòsì láti wà lọ́rọ̀ ọjọ́ ìtara gbẹ̀rún kúlọ́sáwẹ̀ náà nígbà tí ó tán náà kòlóòsì kí ẹ̀jẹ̀ wà mọ́ rẹ̀ kó wá mú kébi wá omi omi tí ó àbí kò sì rí bẹ́ẹ̀ náà ní ìgbà wà alẹ́ yàtúbò míì ìgbà wà alẹ́ yàtúbò míì tí ò ṣe ń sọ fún bá lé lé tó fi ọdún lé pé mo lọ lé fámílì mi ní àmáwọn tí wọ́n ń jọ́dọ̀ ògiri àlàpà tí ara bẹ́ẹ̀ sáfàmì náà irú àdíjì wo ní wọ́n fún ní nínú yàrá ẹ̀sìn bẹnu rọmọdán àbáfà tó parí wà sí tán tó lọ fi ọmọ obìnrin tó wá gbọ́ wà sí tó lọ fi ṣe tààjújì lé láti máa tú bó ti ń ṣẹlẹ̀ káàkiri ìyẹn ìtúbà àti bàwọ́ bẹ̀ mọ́sí pé kọ́ra tún báyìí èyí rẹ̀ kí tinú wàhálà rẹ̀ ti pọ̀ yìí yìí rẹ̀ nígbà abúrúdọ wà ní orílẹ̀-èdè náà ọmọ Yorùbá náà jọ gbogbo wa àjọ jẹ́ mùsùlùmí náà ni ìtura àti kàn wọ́n bẹ̀ wọ́n náà kúrò gbogbo dáa tó láǹfààní àwọn tí èèyàn gbà látàárọ̀ tó tán gbọ́rọ̀ tó sì gbọ́n gbọ́rọ̀ tán ilé rọ́ńtọ́ inú rọ̀mùdọ́nù kí wọ́n kọba mú ẹni kẹta wà wọ́gìmà án fòrọ́júlé àtọ̀rọ̀ta ìndahu àbáwáhù kíbọ̀ fẹ̀lẹ́mìdì fìlàbù jẹ́nà ó mọ̀ tí ó à anábì mo bá dárò ẹni ká tó ṣe wípé ọjọ́ ogbó ìdágbà ní ìdímóbi rẹ̀ méjèèjì láyé lọ́dọ̀ rẹ̀ kò sì rí dáadáa sí fáwọn méjèèjì kò wà jẹ́nà bàbá rẹ̀ ògbọ́njúmọ̀ ọ̀nà tí ì pa wọn wọ́n tún darúgbó wọn dàgbà ìyá rẹ̀ náà darúgbó wọn dàgbà ó sì láti náà lára wọn àméjì wá wọn tó sì wá lọ bí á tí mo sì fẹ́ sí báyìí fún wọn o tí á ah, mo mí tó ní tí o ó tí ì máa kàkà lọ́ọ́ bí àwọn tí wọn ní ìyá ní bàbá wọn وبالوالدين إحسانا إما أن يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقل لهما قولا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما رب ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني Bàbá rẹ̀ ní ẹkò ìwò ní òdìwà. Ṣé oye kó mọ́ ẹ̀sẹ̀ yìí, jáde mẹ́jọ ọ̀rọ̀ tẹ́sọ̀, àárá, àlàyé ọ̀rọ̀ náà ní àlàyé ọ̀rọ̀ ẹbá mi ẹbá mi dá padà ẹbá mi rí bá jẹ́ mo ní wọnú wọnú bí ma ìgbàdà fi ń kà láàrin jẹ́ kí ni láàrin ó sáá àwọn ọmọ tí wọ́n náà bá bí náà wọ́n ṣe bẹ́ẹ̀ náà fún wọn náà àdúgbò ní wà láì ní ṣe pé èpè ló ń o tó pé kèbó nìkan ló gbọ́ òkọ Yorùbá èbó ti dorí rẹ̀ wù

ọmọ tí wò ní làkáyè yíò láti rẹ̀ ọkọ̀ mẹ́yìn inú wọn bàjẹ́ wọ́n ń jọ ìlú ìkún lórí wọ́n láti ló ṣe báyìí sí ọlọ́ọ̀họ́jọ́ wọ́n ló rà pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tí kò yàtọ̀ tí kò yàtọ̀ àbíyà náà sì ń òṣèré dáadáa tí wọ́n kọ́ òṣèré ndị ní á irú mi ló sì rẹ̀ yàwó ọmọ àmọ́ wà tó wù tí ààrẹ ń sọ wípé gbogbo ètò òun ṣe fún mi ó kẹsàn rẹ̀ ń ọkọ ẹgbẹ̀rún ramadan òran ẹgbẹ̀rún ramadan òran títí ya bẹ ní ẹni ìsọ jù bẹ́ẹ̀ lọ ó lọ́kọ pẹ̀lú ògo ọlọ́run ọkọ ọ̀dùnnú rẹ̀ lé ọkọ àwọn ayé sí mẹ́rẹ̀ òbí wa ló jẹ́ pẹ́rẹ́ wa mo ò ní wéjì tó ń ti wípé wọ́n ti ń gbà mú tó lórí wa káńkọ́mì náà káàkiri èèyàn kó lọ skúrù kó kọ́ṣẹ́ ọwọ́ kó kakéwú kó bàbá ibòmí làwọn àti ẹ̀rí tí wọ́n wò àwọn ọmọ gbá lè fún wọn ní jòló láì má ti lówó a lè mọ múnú wọn dùn láì sí ìkọ́lé fún wọn láì sí ìralẹ̀ fún wọn láì sí mú wọn lọ hájì láì sí mú wọn lọ bá gbọ́ọ̀dù lọ́lọ́sítọ́ lọ́lọ́fún tọ́rísìn nígbò bá fojú tó kéwù rẹ̀ nígbò bá fojú tó wé rẹ̀ iṣẹ́ ọwọ́ tó ń tó ti ń kọ́ṣẹ́ òjò ẹ̀ gbẹ́kẹ́gbẹ́ òjò ẹ̀ wọ́n ní Salman wọ́n mọ̀ ń jà mẹ́yẹ Salman lè ní bẹ ní bóyá súlè ló ń jà mẹ́ wọ́n sì délé wọn bá Salman jẹ lóòótọ́ Allah onígbà mo ọmọ mi ọmọ ẹwọ ẹfìyẹn lẹ owó lòkàdì ìdésọwọ́ ẹ̀ àmọ́ pé kọ́ mọ́mọ́ dàmú òbí àánú alhamdulillah síbẹ̀ ni wọ́n rí ẹ̀kọ́ ìdàmú ìyá rẹ̀ ọmọ mélòó lọ́gọ́rùn-ún kápò níjọ tí ìdàmú òbí rẹ̀ ẹ̀kẹ́ lórí èmi ti fojú gán ní ibi tí ọmọkùnrin ti gbọ́ ìyá rẹ̀ létí ẹsẹ̀ two students wọ́n ló sẹ̀ nílẹ̀ ẹ̀kọ́ ó sì ó sì jẹ́ mọ́ expulsion expulsion ó padà lé ilé ẹ̀kọ́ yìí ò gba nonsense ọ̀rọ̀ fóònù ni wọ́n bá ti ká mọ́ ọlọ́wọ́ kò sí ó kò bí get to us òbí sì ń dé báyìí àwọn ti sọ fáwọn messenger wípé ọ̀gá ẹgbẹ́ padà ẹrù rẹ̀ mọ́ sínú ọ́fíìsì principal tí ìyá rẹ̀ gbé owó darí ilé ìyá sì dé principal what is the problem I received the call what is the problem I am your sick mother. ìyá sì jòkó ọmọ rẹ congratulations orí parí torí òfin ilé ẹ̀kọ́ ní pé ọwọ́ tó máa ti ká fóònù mọ́ lọ́wọ́ jubilation kó gba ilé ẹ̀kọ́ mi lọ ìjẹ́ sọ fọ́mọ wípé ha wáìn ó kàn fọ́jà rẹ̀ létí àbá irú bẹ̀rún lọ́wọ́ àtọ́gbé wọ́n bí ní wọ́n rí dá èèyàn tó kù tó gbáyà rẹ̀ wé yóò wọ́wọ́ wá àwọn ọmọ ti sáyìn gbogbo ọmọ bá ti ń sí ọwọ́ ọmọ rẹ̀ àbí bàbá rẹ̀ ó ti sáyìn ọlọ́wọ́ nìkan ló kù ó lè gbákò lọ́wọ́ ṣàìfọ́n kí ni ká fóònù mọ́ ẹ lọ́wọ́ torí di pé wọ́n lé ẹ ìyá ò tí ìyá ò tí mẹ́gbà ọ̀rọ̀ yẹn ní ó sì gbáyà rẹ̀ àwọn ìwà kẹnu sí wọ tí ló ń fẹ́ fẹ́ I love you ìyá my bed in the ìyá my street in the ocean ó lọ́kọ́ wo ìyá tó fi jẹ̀yà rẹ̀ wù wọ́n ló jẹ́ tó mọ̀ pé àwọn ọ̀rọ̀ wù lára rẹ̀ ó mọ̀ pé yìí ó wá ń tàn bẹ̀rẹ̀ kọ́ máa jùlọ wọ́n ti làákàyè kò jẹ́ rírẹ ogbé irú ti pọ̀ náà ọmọ tọ́nà bá bù láti ìgbẹ̀ ẹ̀nàjọ wò lówó wọ́n náà mọ́tá níkà rẹ̀ yóò wò ìyá rẹ̀ níbi fún bàbá rẹ̀ náà lò ní kàkún ẹ̀yọ̀ bá tó pé bàbá ilé yìí ó sá lórí bàbá ilé yìí yóò mọ̀ wá ìgbà tí òní ìgbà tí ti wá gan ìlú bàbá yìí yóò mọ̀ fún lọ́wọ́ pípa ah, dájú ni ṣùgbọ́n ìyá rẹ̀ ó ti fẹ̀yà rẹ̀ gẹ̀rẹ̀ fẹ́ ìjẹ́ sọ̀rọ̀ sí yàyà nílẹ̀ ọkọ mi ó ṣe ń rìn ní kí ni èmi nìkan lẹ́bí ni a wọ́n nìkan kọ́ Allah àtúwà ìbáṣẹ́ pé ní ìyá yẹn ń wò tí wọ́n wó sọ ó lè lẹ́bí kó jẹ́ fújọ yẹn ìbáṣẹ́ pé ó gbọ́ yé ni òní máa fi ọ́ta wẹ́wàá ẹjọ́ wá lò bẹ́ẹ̀ wọ́n dàgbà lọ́jọ́ orí ìwọ̀n náà bẹ́ẹ̀ tó ṣàkíyà máa lọ́kọ̀ àbó níyàwó títí ó wá dà jẹ́rà lára wọn àwọn òṣèré fún ọ. Adàlọ́ Sùhánà wọ̀tà àwọn tó wá tó ti ń bẹ wájú ọlọ́run tó ń fún ìjù Àwọn tó ń tẹ́kù sáyé nú wọn jáde ní káàdìdé náà ṣe lára wọn. Lálá ìlà ìlọ́lọ́. Kò sí tàbí ṣùgbọ́n ìgbà tàbá fi ń kà náà láti ń sanwó mo ti aburú tó bí rẹ bí wọ́n tẹ́kẹ̀ bí mo ṣe tẹ́ àbíwọ̀ náà tó bá ní ìsinmi nìkan ló kù tó bí ma àwọn tó bá ti tún bá sáájú kó tó di tó ń ká sí ya máa tọ́tí jọ́ lóṣẹ̀ kò rí bẹ́ẹ̀ àlìjẹ̀dá ó nìyí ìsìnà àmì àlìjẹ̀dá ó subhanaka wa bihamdik ṣe na la ilaha illa anta astaghfiruka wa atubu